ìbéèrè mi ni pé bóyá èèyàn kan ó kọ tíra so àwọn míì wọn fi máa do tíra yẹn ní bí ìlú ìlú tó jẹ ìlú tó yàtọ̀ sí ìlú tẹ́lẹ̀ wà ìlú kejì so ọ̀wọ́ aláǹfààní láti ra tíra yẹn. ẹnìkan kọ ẹnìkan kọ tíra tó so àwọn ọkọ ẹ̀ máa dùn ní ìlú kejì pé bóyá ọlá kan láti fẹ́ yọ wọ́n bẹ̀rẹ̀ sí ti ṣe photocopy wọn á kà fún àwọn ṣé ẹni ẹni fẹ́ ṣe. wọ́n ní sírò àwọn èèyàn bẹ́ẹ̀ ni ṣé wọ́n lè mú síra ìtàn ọ̀gbọ̀n kọ́pì rẹ̀. ti so mọ́ ọ̀rọ̀ iṣẹ́ ẹ̀sìn ó sì so mọ́ tó lè tètè bí làákà fún yẹn ẹ̀gbọ́ ó so mọ́ tó lè tètè bí kéde làákà fún yẹn ẹni pé tí ó fi àǹfààní ayé ìpìlẹ̀ rẹ̀ ni. sẹ́nìkan wá lo àsìkò tó lo wákàtí tó náwó kò sí lóye ẹ̀ka pínlẹ̀ tó wá fẹ́ ṣe rìsáàsì kan lónìí wọn náà tó lọ fowó ra tẹ́lá rẹ̀ ó tóbi pé wà á wá dààmú wá ṣe kan ẹ̀ jáde fáwọn àǹfààní àwọn mùsùlùmí ó tún fowó tẹ síra náà àbójẹ bí báwọn àtàkùnbọ̀ tẹ̀ àwọn yẹn fowó tẹ̀ àwọn tó fowó tẹ̀ yẹn káwọn fẹ́ wọn lélẹ̀ bẹ́ẹ̀ wọn á nílé ìtàwọn náà yẹ àwọn dẹ̀ fẹ́ kó wúlò fún wa nílùú tá a wà yìí. kálukú sàṣọ fún oríṣiríṣi ọ̀rọ̀ àpòòdù lójú kan lẹ́lẹ́ àmọ́ fìlẹ̀ ni pé tẹ́lẹ̀ yẹn bá ní ẹ̀gbọ́dọ̀ ṣe kan ẹ̀gbọ́n kọ́kọ́ ṣe náà bọ̀ tí ọba fi mọ́jẹ̀ mú kalẹ̀ tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹni tẹ́ ìgbàlódà rẹ̀ tí ọba ń lò láti gbàlódà rẹ̀ ẹni bí kọjá fìlẹ̀ ni pé káwọn èèyàn lọ sí kọ́bí ọ̀dọ́ ara wọn tí yẹn náà bá rọrùn ó ní ọ̀dà ẹ̀lẹ̀ sí kí ẹ̀lẹ̀ sí pẹ̀lú àníyàn pé kìí ṣe bísínẹ́sì ìpìlẹ̀ wa níta níláníyàn pẹ̀lú káwọn ọmọ bẹ́nẹ́fìtì ní àtàrà gbòrògbóyè so ilé àmọ́ kìí ṣe dáhùn yẹn lè bá ẹ̀mú lọ́wọ́ lélẹ́ méjèèjì àyà àgbẹ̀tẹ́ni yẹn bá kọ síbi tí làwọn ẹgbẹ́ ẹ̀ gbọ́dọ̀ sí kankan ní ibi tí ra àkẹ́mọ̀ àgbà sọ pé tíra yóò rẹ gbọdọ̀ sí kankan ìwà ńlá wọ́n jẹ́ ọ̀dọ́ ta ni fún un so kí a sẹ̀lẹ̀ bó ṣe jẹ́ kó dáa náà káwọn ọmọ nìyẹn ní ká máa mọ̀ lórí ẹ̀ kó dáa dáa lórí ẹ̀ àmọ́ àwọn ẹ̀ náà ni máa kọ́ ẹ̀ àwọn ẹ̀ ní máa lé ní máa kọ́ ẹ̀ lọ́wọ́ àmì lẹ́yìn ní máa fi ń so kí n fẹ́ra mi ṣe àpèjúwe ìwádìí tó bá ti mú àwọn ṣe kéwìn àkókò ìpè àlọ́jọ́ oṣù ìlérí ó yẹ wá ìpè àlọ́jọ́ oṣù ìlérí so ó ní tíra kan náà tíra tíra tọ́lọ̀ kọ́ra wà pé mo kọ́ so ẹnìkan máa wá ta náà ọmọlá náà ọmọ haúsá ó máa ń ta ń bọ̀ wáyá wá ní pé kí n ta ọ̀pẹ̀ àìsíkò ìmìlá òkè àkókò ìlú láti owó tí màá fi tẹ̀tẹ̀lẹ̀ wàhálà náà ní kúmi jẹ́ fún mi ní ẹ̀sán máa tẹ̀lé owó jọ kí tó owó ti fi tẹ̀ ìpìlẹ̀ náà ní pé káwọn èèyàn sàti jàǹfààní nínú rẹ̀ kí nínú rẹ̀ gbàládá lálẹ́kẹ̀ẹ́ báyìí wọ́n sì báyìí wọ́n ti mọ́ yọ̀ wọ́n ta fún láíláí wọ́n á gbọ́ owó kékeré lọ́wọ́ ẹ̀ kí mo gbé owó kékeré sọ̀rọ̀ owó kékeré ní ìgbà lọ́wọ́ ẹ̀. tí bá ní máa ta àwọn ọmọ lọ láíláí tí bá bẹ wá mílíọ̀nù owó ọ̀tẹ̀ ṣùgbọ́n orí ẹni tó kí n bá kọrin ẹ̀ tó ní ibà tó ní pé pípín ẹ̀mí tọ́lọ́mù òun náà tún wá rò kò lórí ṣe nítorí tọ́lọ́mù ọ̀hún ṣe kí ni mo fi ṣe. báyìí náà tó jẹ́ tàwọn náà kó. eré la wá wà mi ò sì láìkí bó ṣe tẹ̀ tẹ́lẹ̀ náà ní tẹ̀ bí báyìí kò tẹ́lẹ̀ mo ti sọ fún kókó wọn tẹ̀ báyìí pé mo ní kó wọn tẹ̀ báyìí bí ṣe tẹ̀. ọ̀wá tẹ̀ báyìí bẹ̀rẹ̀ smọ́tì nìyẹn àgbà tó wá fẹ́ ra pàtó yìí wọ́n á wò pé ọmọ àdá kí ẹni kọ́ mọ tẹ̀lé fáyìn ní gbogbo sọ́kùn tẹ́lẹ̀ ó dà sí ìfọ̀ ọ̀tọ̀ kan wọn á lọ bá lọ́yà lọ́yà á ní pé kí tó tẹ̀ ló ṣe wá pé. wọn á lọ bá lọ́yà sọlẹ́yà wa ni àwọn akọ́ni yẹn ti máa ṣe kà pé bí wọ́n ṣe máa ṣe ètò ìbílẹ̀ ìdá kan wọ́n ṣàkọ́ni wọ́n á ní pé kí n lọ rìbíù. nígbà tí wọ́n fi hàn báyìí mi lọ ka wọn lẹ́nu yéè èmi náà dẹ́ ta àtijọ́ yìí ní ibẹ̀ ní ìkura nígbà tí ìrìnàjò wọn fi kọ́ ẹ̀ ní kó sì mọ̀ nǹkan tá a ti lè ọ̀dà ẹ̀rọ ìsọ̀ àmọ́bi tí iná ti dómi ní ibi àtàkọ́sọ tó awakọ̀ gbogbo ọ̀dẹ́yẹ̀dá wọ́n á pè wọ́n á ní pàtó yẹn bẹ́ẹ̀ sọ pé pàtó yẹn náà mo fẹ́ ta ní ta ní gbowó mo ti mo dé gbowó yẹn sí sẹ́yìn mi tó ló pé níṣẹ́ gbowó kiri lọ́wọ́ ẹ̀ lérí ilé pàtó yẹn ìkẹ́ ọmọ tó ní sí ìjọba bá mi bẹ̀rẹ̀ tó dé mo sọ fún wọn ní mi ò ó ní dúkìá ọ̀la ẹ̀ ọmọ wọn là ó ní dúkìá ó ti di tòun náà wọ́n bọ̀ pé di tiẹ̀ àbí mi gbọ́ sí wíìlì ó ní mo ta fún un náà ní máa ta fún ọ wọlọ́wọ́ á ní tó wà nù rẹ̀ ṣé kí wọ́n ní rẹ ni o wọ́n ní sọ ti gbàgbé àdéhùn kájọ musa àtúntàn àlàyé yẹn bá ọ̀rọ̀ musa yarí igbó ọ̀yarí mọ́ mi lọ́wọ́ bá àbá èyí tó súnmọ́ ni kí mo sùn fún wọ́n yẹn rántí dára àmọ́ èyí tó súnmọ́ ni kí mo pé tọ́wọ́ mi ní eré ni máa wọ pé kí làwọn ti sèwá yìí àsìkò yẹn ní ọ̀rọ̀ boko haram gbóná lọ́wọ́ gbà wọ́n ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni sínú àgbà káàmù lọ́wọ́ àti pàṣẹ pàṣẹ lọ́wọ́ ìdíwọ̀ lóyún tí bá ní mo tó lọ bá wọn lájà àti wọn abẹ sí báyìí lọ mo tó pa àwọn ẹ̀yà rẹ̀ lọ́wọ́ so wọn ní àtẹ̀wé náà lọ yẹjọ́ rárá mi pẹ̀lú ẹ̀ táwọn àwọn ọmọ táwọn fẹ́ sí kọ́dà ọ̀rọ̀ pọ̀ nínú kọ́bọ̀ ọmọ ní sára bíríkẹ̀ ń bá lọ bá lẹ́yìn láti akọ̀mọ ẹ̀rọ àwọn kọ́tà kọ̀ àti àṣìwé pẹ̀lú lọ́yà lọ́yà sáyẹ̀nsì wọ́kọ̀ sọ̀rọ̀ kọ́ lẹ́tà sọ̀rọ̀ àṣẹ́yìn lẹ́tà yẹn sí i so ó rí ó ṣe bí ẹni tí ó ṣe kẹ́mi ọ̀sà òun àti sẹ́ni lẹ́tà nígbà bá kọ́ ọ́n sàṣọ gbogbo tí mo lè ṣe fún mi so bí mo ṣe kò pé àpàrà travel náà mo sáfẹ̀mí kan lọ ẹ̀mí mélòó mo fi lọ ẹ̀ ọ̀kan ọlọ́pàá jẹ àwọn olùkọ́ mi kí n tó dé láì ẹ̀mí kan mo fi lọ torí mo jáde pé àbí kí n wá bí ìṣẹ̀lẹ̀ tọ́ ìgbà so wá wọ́n á gbé tí ọ̀nà lọ́sọ́dọ̀ àwọn human rights so àyẹn ní wọ́n bá mi bá mi sá àwọn ìjọba níwò wọ́n kọ́ petition lé lérí ṣùgbọ́n sì pé wọ́n ní ẹjọ́ mi sìn àwọn ọlọ́pàá ní kánú nùgbé káwá láti lù wọn àbádọ́ akọlọ sí ọ̀nà àwọn ibi táwọn boko haram tó kọ́ lọ àtàkì wọn ní ọ̀dà ọlọ́pàá náà ti àtàkì wọn káàkiri tó wá ti gbọ́ kiri yẹn ní ìpè lárọ́ bàbá ojú ìbọn ẹ̀rọ ayẹyẹ ní káàkiri gbogbo ara bàbá kátó wọlé bàbá lásásì náà ti fún wa oríṣiríṣi ọ̀nà lẹ́sìn máa bá àwọn èèyàn kó tó di pé ẹ wọlé lẹ́sìn máa bá àwọn sọ́jà wọ́n ti tó lè bá àtúndọ̀ boko àtẹ̀jẹ́ àmọ̀ gbélé òsà àṣà lọ rẹ̀ àwọn àlọ́. Nígbà àdọ́dọ̀ rẹ̀ àti dọ́dọ̀ àwọn ọlọ́pàá àti ráwọn ọlọ́pàá wà padà lọ́dọ̀ rẹ̀. So nígbà tó ń sọ fún nígbà tó ń fòun lẹ́kùn mú ní. Wọ́n fòun lẹ́kùn mi gan o. Àṣà àbúlá kó tó di pé mo gbé ọ̀rọ̀ lọ́rọ̀ ogun ọ̀rọ̀ ìtìmọ́ kọ́ lọ Ìgbà yẹn ló fòun lẹ́kùn mi lọ yárí mọ́ lọ́wọ́ bó ti ránṣọ mú ní àìpé bá tó bá tó tó mo ní kọ̀kọ̀rọ̀ tẹ́ lọ́sẹ̀ wà wà tó náà àtọ̀ mo ní màá lọ fi màá lọ kúrò rẹ̀ lórí lọ́yà orí gbé lọ́yà wọ́n ló bá gbé lọ kó bá fi lọ́yà tẹ̀ wá. ìtú lọ́yà tí wọ́n ń dá sí wọn sọ fún mi pé lọ́yà wa ni yóò tún mi tẹ̀ wá lóun tẹ̀sí tẹ̀ mi lọ́wọ́ wá ní òun ti ń tẹ̀ tẹ̀ mi lọ́wọ́ tẹ̀ tẹ̀ gbọ́dọ̀ tẹ̀sí tẹ̀ tẹ̀ tẹ̀ tẹ̀ tán pé tó wà lọ́dọ̀ làwọn máa kó dé wọ́n á ní ọ̀dà mi lọ́tẹ̀ kí n lè ṣe sùúrù pẹ̀lú ẹ̀rọ yà kọ̀ bá fọ́ ní tí wọ́n lè kọ̀ fi sùúrù lóun tẹ̀ tó yẹ kọ́ bí sọ tó bá yẹ kó yẹn yóò fi tán sáà má sèké ni wọ́n tẹ̀ wọ́n lẹ́yìn èlé wọ́n sọ pé olè bá wà sókè pé ìyẹn kàn dá ọjẹ́ bí tí wọ́n kọ́ síbẹ̀ nípìnlẹ̀ àmọ́ kò jẹ́ kọ́ fáìn ó dẹ̀ tún kò tún kọ́lẹ́tì tó yẹn àmọ́ kò àwọn àlékún yẹn ti kú ọbẹ̀ àmísẹ́kì kọ̀ǹpútà mistake error náà wà bẹ̀. màá ní sẹ́kọ̀ọ́ jù báyìí lọ máa kàn ó pé ọkàn ní ọdún pé kí n bi ẹni tó bá sí oníkóhùn nọmba ẹni tí ọba àtẹwá kí n bá sọrọ bàbá yẹn sọrọ mo pè bá ní ẹjọ mélòó ni ènìyàn wá jẹ yorùbá mo ní mélòó ni ẹ bá tẹ ó ní two thousand copies ló ń bá ó dẹ̀ sọ fún mi pé two hundred two hundred copies lórí two thousand copies ó sì tún dàrú mọ́ mi lójú nù ó sì yarí mọ́ ẹni ẹ pé ìgbà yẹn wọ́n tọ́ sí láàkàn mi òfò wá gbọ́dọ̀ lọ láìlú pátá ọlọ́sàn àyíká ló jẹ́ yẹn ọ̀tá gbọ́dọ̀ lọ́dọ̀ àwọn ọlọ́pàá olóṣàkàrà wa mú sọ àgbẹ̀tọ́ wa lọ́wọ́ rẹ̀ a sì dá owó rẹ̀ padà fún gbogbo ìtọ́tẹ̀ tó sẹ́kù jọ́nà lọ́wọ́ pàṣẹkẹ́ni àsún àsún náà tó a sì dá owó rẹ̀ padà fún. so ìgbà tó ti wá kọ́ mi lẹ́kọ̀ọ́ ẹ̀ kílẹ̀ ẹgẹ́ mi lọ sí i ní ẹ̀yà wa kọ òfin síbi tíra wọn wọn á kọ òfin ìbẹ́ gba kí ni a máa pe isb àbí kí ni a máa pe isb ìbẹ́ gba tẹ́lẹ̀ ìgbéyàwó gba pé kò lòsì àdáwọn àdélé yóò kó báyìí torí ẹ̀ bí àwọn mẹ́rin máa kọrin torí ẹ̀ ẹ̀ńtẹ́ bá rí tó ṣe bẹ́ẹ̀ má nìyẹn má bù bóyá o ti ní ẹ̀sìkírẹ́sì bí kan tẹ́lẹ̀ ẹ̀ má bù bó tẹ̀lé pé dèsí ní àwọn afẹ́fẹ́ méjì ò ní pé àwọn òrí làwọn afẹ́fẹ́ tó kọ́pì ẹ̀fọ́ tó kọ́pì rẹ̀ ó wúlò lè ní fẹ́ ìpele jẹ́ ládàlá tó torí ẹ̀ bí ó ṣe ẹ̀kọ́ rí nìyẹn kọlọ́mà kí ọ sọ wọn fẹ́ téèyàn bá kọtí ráàdì àbọ̀ kọ̀wé kan bóyá tó bàbá jùlọ fẹ́ sìn lọ́ba kan fún un jẹ́ bọ́lé pé tágẹ́tì rẹ̀ gan ni owó àǹfààní lọ́gbọ̀dọ̀ jẹ́ tágẹ́tì rẹ̀ torí pé àǹfààní yẹn ní ojú owó lọ àdìsí uh, táì náà àtọ̀rọ̀ káfí kẹ́mi tábà máa rí ládàá náà àní ìgbà ẹgbẹ́ ọmọ fún mi lọ́dọọdún ó jẹ́ sí bí ọmọ fún mi lọ́dọọdún wọ́n á fún mi seventy five thousand péré lẹ́ẹ̀kan gbogbo ojú ayé ó tún wá jà báyìí òun ọlọ́run náà sọ́wọ́n. débi tó jẹ́ pé sábà bí ṣẹlẹ̀ tó ló dábàá ń sọ pé bóyá àwọn àgbà tó wà ní àdúgbò ẹlẹ́kọ̀ọ́ ni wọ́n á pè nìkan àwọn àgbà tó dẹ̀ tó jẹ́ pé alùpùpù wà wọ́n ti á kọ̀ báyìí tó ẹ̀yẹ bẹ́ẹ̀ tó ẹlẹ́kẹ̀ẹ́jì ló wá ní pé ní àbá tí mo bí a pẹ̀lú lẹ́yìn máa tí jẹ́ pé orí òdodo tó bí ẹni wọ́n ṣe sílùkọ̀ àwọn ṣe jálà bí akẹ́kọ̀ọ́ ọmọ gbogbo wọn ló sáré jẹ́ oníjálà bí ẹ̀ẹ́dẹ́ pèsè bí a bá kírun báyìí ẹ̀yìn kò sáà kírun ní ẹ̀yìn kọ̀ọ̀kan. wọ́n á lọ pé àwọ̀táyà bá ń sàdúrà a bá ń sọ pé ọlọ́run pé kò sí nínú ìlànà àwọn sálàbù pé aláhùn ni ọlọ́run wá ń jẹ́ pé yorùbá ni ọlọ́run pé kò jẹ àyẹ̀wọlé ara pé ká máa sọ pé ọlọ́run ọlọ́run kò sí nínú àwọn ìlànà àwọn sálágbé àlèmọ́ pé arúgbó ọmọ ọlọ́run lórí ìyẹn pé wọ́n tí ọba ńlá arúgbó ọmọ ọlọ́run lórí kan ló máa ń dùn mọ́ ọlọ́run bá nínú tòótọ́ ọlọ́run kóró ní ara ẹ̀ lẹ́yọ̀ kò jẹ́ kákò gbólógún tẹ́lẹ̀ ara ẹ̀kọ́ tó dùn mọ́ ọlọ́run ó rẹ̀ ní àwọn sálágbé ìṣesí pé aláwùjọ náà bá pera rẹ̀ nínú kùrán náà ní ká máa pè yẹn ni ó wá rú mi lójú èyí tá a bá fẹ́ sàdúrà fún mi sí àtúntò pé ọlọ́run sí báyìí fún mi ẹ̀rù ká máa lọ pé aláwù aláwù aláwù. akọni pé bàbá àti ẹ̀pàdé òun ẹ̀ sọ̀rọ̀ fún ẹ̀ sọ̀rọ̀ fún lójú méjèèjì. èyí tó ṣe dáa jù ni pé kẹ má bàa ṣe tó súnmọ́ jù nìyẹn. ó súnmọ́ pé kí ẹni ìyẹn jẹ́ kan náà àwọn jàǹbá ó súnmọ́ pẹ́lẹ́wé kí ni ìkan náà àwọn jàǹbá lọ́mọ ẹ jẹ́ torí pé àwọn làṣejù máa ń wọ ọ̀rọ̀ wọn báwọn àwọn náà sì máa ń ṣe tí ń ṣe ọ̀gọ̀rọ̀ wọn ní wọn ṣe tí ń ṣe àkọ́ ni pé kò kí lẹ́yìn gbogbo àwọn àpá àtọ́rí so oníkẹ́fẹ̀ẹ́ ni wọ́n ó lọ́gbọ́n so ọ̀nà àbàbà ló súnmọ́ jù níbẹ̀ pọ́ǹtì yẹn o ọ̀nà àbàbà ló súnmọ́ jù ẹ̀jìnà sí ẹ̀jẹ̀ ọ̀ ẹ̀ mọ̀bà ṣe máa o tọ̀ fáírọ́s ni o ẹ̀sìlẹ̀ mọ́rin fáírọ́s ìjọba yín kọ́ máa tẹ̀ so àwọn àbá àtẹ́sí jálàbí tó bá wà sí àtẹ́sí jálàbí lò tó bá àtẹ́sí gbẹ́rẹ́ kárí báyìí tẹ́sí gbẹ́rẹ́ lópin ìgbà tá a bá sí kọ̀ǹfọ̀tì láti mẹ́fẹ́ kọ̀ǹfọ̀tì tẹ́lẹ̀ wọ́n lè ṣàlàyé púpọ̀ yé a gbọ́dọ̀ takò pé àmì kírun lẹ́yìn. kọ́lá àwọn àwọn àdìpọ́ ṣàlàyé fún yé gani tí wọ́n sì kọ̀ǹfọ̀tì nọ́mbà sọ̀rọ̀ sí ọ̀gbọ́ ànípè ní èbèrè àkànní kírun lẹ́yìn ẹ̀ but akàtà lẹ́yìn lọ pé àbá yìí ní kírun lẹ́yìn rẹ̀ gbogbo wa tó wa ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn apá àti ọ̀gbẹ́sìn yẹn ninety seven percent wọn ló ń sẹ́bọ̀ ninety kí mo pè é àmọ́ tá a bá dẹ́rù rẹ̀ wọ̀ nílùú wa yìí ẹ̀jẹ̀jẹ̀ nígbà tí o ti yàn sí wa kíkà ká mọ́ báyìí so a gbọ́dọ̀ mọ sọ pé báyìí lélẹ́yìn apá ìrèlè tàwa ká mọ́ àbí tó sọ jáde á sàlàyé mọ́ azọba àdìkẹ́ òun lẹ́yìn o rò pé torí ẹ̀ ní pé àṣejù lẹ́nu ẹ̀ ṣe ó súnmọ́ fún wọn ṣé o lọ́gbẹ́ ní ten percent nínú wọn ní bọ́ọ̀tù tàbí ẹ̀ bá ti fẹ́ ní kápá tó ẹ̀ mọ́ tù lé lẹ́yìn tọ́ọ̀bù àjá spẹ́ńtẹ́ ẹ̀ kírun lẹ́yìn rẹ̀ ní ẹ̀ ní kírun lẹ́yìn rẹ̀ kí ẹ̀ tó bá jẹ́ pé ẹ̀bá tó máa dájú rẹ̀ tẹ́ bá kí wọn náà gba àwọn ẹ̀mí torí pé màá dájú rẹ̀ ìpìlẹ̀ sí ní kọ́nà wọn ẹ̀ máa ṣèwádìí ká òkè lásìtà àlẹ́ ní àwọn tó bá hàn sí àbí sọ jáde ṣùgbọ́n ẹ lóògùn lórí ẹ̀sẹ̀ kẹ́mi àbí bí ibi ibi sàkọ tó yẹn máa fi ẹbọ sàkọ a ah, èèyàn mi a. Ah, hmm èmi mo jogún ẹ̀ lọ́dọ̀ àwọn bàbá wa ni mo jogún ẹ̀ ni kò ní mẹ́rin ọ̀dọ̀dọ̀ mo jogún lọ́dọ̀ bàbá mi kò ní mẹ́rin ọ̀dọ̀dọ̀ mo tún máa ń wà kan bí táwọn yẹn wà kan ní. màá sí ọwọ́ yẹn lóṣooṣù wọ́n mọ̀ mí ní ìgbọ́dọ̀ palẹ̀ ẹ̀ka gbogbo jẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bí àwọn yẹn ṣe jẹ tó tẹ gbólóhùn àlá ọ̀dà tá a bá sọ pé àlá lóòótọ́ ó tẹ̀lé pé àlá àdáni ò túmọ̀ ọ̀lọ́ kò túmọ̀ àlá kò túmọ̀ ọ̀lọ́ o àwùsá ni àlá àbáwùsá kò ní àlá sí àlá ò lórí àlá kọ́nà tó wá jẹ́ pé abẹ́ sọ pé pátá àlá lẹ́sùn fún gẹ́gẹ́ àwọn ni àlọ́ àlá máa sọ ó ti rí kó sí àlá haúsá la sọ àlá ẹgbẹ́ tí mo sọ haúsá la sọ tó túmọ̀ sí pé ìwọ́ tó ń wí ìwọ náà ní kò sí mistake kò sí mistake. ọba tí ń mú yàn ọlọ́run ọba lẹ́gẹ́ nù. ìtumọ̀ pé ọba tá a máa jọ́sìn fún pẹ̀lú òdodo tí ẹlòmíràn lẹ́tọ̀ sí ìjọsìn rẹ̀. táwa ní ìtumọ̀ ọlọ́run ni ẹni tí ń mú yàn. gbólóhùn kan a máa ní ìtumọ̀ lọ́pọ̀ kíní kan tàbíọ́lọ́jì ni níta bá fi gbọ́ra yé nínú kíní nínú èdè yìí lóṣù tó wọ́n níta bá fi gbọ́ yé nínú èdè wa pé ọba káńsì náà là ń pè ní ọlọ́run àní ìdìbòrẹ̀ àní òṣìṣẹ́ fún wa torí ká gbọ́ yé kíní tó wá ní ọlọ́run àà ń fi pàṣẹ àwọn ọba àní ìdásídàmù kí etí yóò bá kalẹ̀ tàbí ń lágbájá tó ní pé ọba aláwù ló ká wọn lọ́kẹ́ ní aláwù káwọn tó ní túmọ̀ wọn yẹn. ajẹ́pẹ́ láwọn pé kò not bound by so ẹ̀ẹ́dẹ̀ bá ara náà lọ́lẹ̀ tẹ̀lé ẹ bá lè lóhùn ní tẹ̀lé so bí wọ́n lóhùn ní tẹ̀lé ìgbàlẹ́ àwọn èdè kí n lẹ́yìn bẹ́ẹ̀ ni ẹ̀ẹ́dẹ̀ òfin wọ́sẹ́ tó bá tún sí pé wọ́sẹ́ àbí. léyà ọ̀nà àwẹ̀ kò sí gbogbo ẹ̀sán ti jímọ̀ náà so ọ̀yà kó wọn nípa ọ̀nà ọ̀nà. Number four. Number four. Number five. Uh, ìbéèrè Ibo Syria àti Palestine ibi tó máa sábà gbé wọn lọ jù yẹn láti lọ fún wọn jagun lọ gbèjà àwọn mùsùlùmí tó wà bẹ́ẹ̀. ṣèbí wọn ní kí wọn lọ kàwé ní àbí. bẹẹni bẹẹni. bàbá wọn á nímọ̀ pé ibi ogun náà kàn. àníyàn wọn gbọgbọ ni pé wọn ṣe máa fi tàn wọn débi ogun yẹn gbọgbọ ni àgbọ̀tà wọn nílẹ̀ nígbà tí ìwé yẹn náà máa fi gbé wọn nàìjíríà. ìwé ni wọn gbé wọn nàìjíríà. bẹẹni bẹẹni. ìjọba tó bá wá débẹ̀ yẹn. tí àwọn ọmọ kan jagun ní syria ni. no syria gan fọlọ́ máa ń gbé wọn lọ lebanon máa sọ jù àti dubai pẹ̀lú dola ah. àwọn ibi tó máa sọ nìyẹn. ẹ̀kọ́ ẹ̀kọ́ ọ̀sọ̀ wá sí. nà gbà tí a ti yẹn pípẹ́ ti pẹ́ mo ti mo ti gbọ́ mo ti mọ̀ nípa mi ò tí experience. tó bá dé lebanon àbí tó dé dubai. nà tó ti dé lebanon most of the time tó ti di àsùn pé bí ní break. ìrọ̀lẹ́ pé a máa rẹ déètì wọn ní pé ẹ skul tẹ̀síwájú àbí nígbà kìíní ó ṣàmà ló mú góòjé láti fi tọ̀ wọ́n kúrò torí mo ti rí àwọn bíkítì mẹ́ta. ṣé wọ́n wọ́n ti wọ́n wọ̀ sóyún lóòótọ́? ọ̀ ní dẹ́sí kọ̀ọ̀kan. èyí ti tọ́ máa ń lọ ilé káàpù ní ní lebanon. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àwọn ọmọ nàìjíríà dẹ́kun bẹ́ẹ̀ mọ́sí haúsá. wọ́n ní wọ́n fi wọ́n síbẹ̀ wọ́n máa. orientate wọn. wọ́n orientate wọ́n máa fún wọn lóúnjẹ wọn. bẹ́ẹ̀ni àwọn padà jẹ́ wọn wọ just be in the experience. lẹ́yìn ìgbà yẹn kọ́ kó ló sọ wá gbé wọn kò lọ sí. ok ẹ bá ti dé ẹ bá ti ṣe yẹn tán bóyá ọgbọ́n yẹn ìgbà tó ṣàlàyé tó ìgbà tí mo find out wá ní most of the time tó bá wọ́n máa ń wá àwọn kan máa wá ní pẹ̀lú bọ́ọ̀sì tó pọ̀ wọ́n máa gbá fúláàtì náà dàní kọ́ máa bá wọn wípé àwọn nídìí ìrànlọ́wọ́ ọmọ ìyá díẹ̀ láti wá báwọn jagun sínú ẹsẹ̀ pé kíní kọ̀ọ̀kan láàgbọ́n máa ń gbé àwọn victims àwọn tí wọ́n ti fara bágbógun yẹn wọ́n máa gbọ́ sínú abúlà pé ẹ̀sìn nílé òun náà ń ja sójú ọ̀nà sí ni ṣé máa wọ ọmọ ya ń kí nìkan kìnnì kan wọ́n ṣáà máa sọ́pà ọ̀ ṣáà máa débi wọ́n máa ní kí wọ́n gbébọ̀ fún àwọn yẹn náà so bọ́ ṣe ṣe ìfọ́ àti ti pẹ́ gan gbàtẹ́mi máa kọ̀ǹfàmù ọ̀rọ̀ yẹn so láti ẹ̀ ni mo kọ̀ǹfàmù ẹ̀ àwọn tó ń ṣe é mo kó sí kan nínú wọn lọ́wọ́ alhamdulilayi pé ó gbé yẹn sọ̀rọ̀ yẹn fún mi ó ti mọ̀ pé tí ó lọ nìyẹn o wá fún mi níwèé yẹn àwọn ìlú pọ̀ ń bẹ̀ sanaha beirut àti beijing àwọn ìlú tó súnmọ́ nínú àwọn ìlú tí ó wà ń bẹ̀ nìyẹn wọ́n sọ fún mi pé tó bá ti ṣe tí mo ti ṣe kíní kan tó bá ti débẹ̀ yẹn máa tọ̀hún sí mástà ṣùgbọ́n wọ́n fi kí mo wá gbọ́rọ̀ yẹn sí ni pé òun gbọ́dọ̀ fún rẹ̀ ó ti apply pé ṣáà lọ àtúbàtì yá àwọn ṣẹ́kẹ́lẹ́ kan kìlì kan. dèdí eléyìí adébáyé aládùúgbò òun ò lọ ibi tí wọn fẹẹ ní lọ yìí ló mú kàwé jù lọ wọn rò pé irú àwọn ọmọ ìyá tó wà kí àkùbọ ń parọ àwọn èèyàn bẹẹ àkọkọ nìyẹn yẹn èmi ń kú sínú èmi farapa èmi ò farapa sókè wọn tó wà fún tó farapa tó farapa. ẹni ìgbà tó máa ń tẹ̀lé pé táwa fẹ́ wálé fẹ́fẹ́ kó bàbá yẹn ṣàlàyé fún mi kan bá mo fẹ́ rí ìkọ́dù ohun ẹ̀ mo máa ra ètò bóyá orí mo mo máa ra ètò bàbá yẹn wá ní tó máa expose ọkọ̀ mo lè mú wá tó bá jọ mọ́ bí ẹ̀rọ ti ṣẹ̀rí tó ó sọ fún mi pé tó bá ti dọ̀rọ̀ pé èèyàn fẹ́ fi tagídí kúrò bẹ́yẹn ó ló máa ṣe àwọn bàtàbàtà ìdísẹ́dà pé fúnra wọn ló máa fà wọ́n lé àwọn immigrant níbẹ̀ yẹn wọ́n kàn máa sọ pé wò ó o ò lè gbé ìjẹ tó wá tíráàpù padà sílé o yídà kó gba absinia láti ethiopia àbí kó gba morocco lọ sí spain tó wá délé tó dẹ̀ dé àwọn náà lálẹ́ kẹ́sìpẹ́ tó tó bá ti wọ̀ ẹ́ máa ṣe tòkò sí wọn padà kó sínú ilé ẹ̀ náà nìyẹn. ṣé àwọn gbowó lẹ́yìn tí wọ́n ṣe yẹn. wọ́n gbowó díẹ̀ tó ránṣẹ́ exhibition rẹ̀ náà láàyè wọ́n gbowó díẹ̀. lọ́wọ́ àwọn ọmọ nàìjíríà. ẹ̀ tó bá tẹ̀ tó tó máa ń gba fọ́ọ̀mù yẹn ṣé ìgbà tó fún ìlú five thousand naira ló máa fi já lórí àkáǹtì yẹn wọn máa forty five thousand naira àtàwọn owó kan tó tó bá ti wá sọ yẹn tó ń wá ní àwọn bàbá kan ṣe visa gbogbo ẹ gbogbo ẹ àwọn ló máa wá sanwó tíkẹ́ẹ̀tì fúnra máa gbé wọn tíráàbù. ẹni yẹn sanwó tíkẹ́ẹ̀tì fúnra ẹ̀. àwọn èrè tí wọ́n máa rí náà làwọn owó tó máa sọ síwájú yẹn. bẹ́ẹ̀. àwọn tó wà lọ́hùn kan. àwọn tó ti wà ń bẹ̀ obìnrin àwọn tí wọ́n tí wọ́n tí wọ́n tí wọ́n kápò wọn lọ́rùn yẹn. àwọn tó kápò wọn yẹn. ẹ̀rẹ̀ wọn tí wọ́n. n ò rò pé wọ́n là nílẹ̀ kankan sí pé wọ́n kọ̀ fẹ́ máa fi àwọn èèyàn lọ sí àwọn èèyàn náà lọ. torí wọ́n láwọn olówó kan tó wà ní tókì tó ń fìnánsì wọn bó ṣe ń jẹ bó ṣe ń mu. rárá àwọn information tó ń gbọ́ tó ń gbọ́ sọ́dọ̀ wa ni pé àwọn isis gbogbo ìkọ́tọ́ lọ sí kó káàkiri yẹn tọ́kì lọ́ọ́ ń tà sí àwọn olówó kan wà ń bẹ̀ yẹn tó sponsor gbogbo àwọn tó wà ní káàpù ríṣì torí káàpù yẹn pọ̀ ó dẹ̀kọ̀ ní tẹ̀gáàzì náà ní ìlú libya bíbá yẹn tó gbogbo àwọn káàpù yẹn àwọn olówó yẹn ló sponsor jíjẹ nínú gbogbo ẹ̀ nǹkan tó five days náà la débẹ̀ tó yẹ pé àwọn èèyàn kan wà bẹ́ẹ̀ káàpù torí ṣòwòṣà fẹ́ dájú lórí yẹn àkọ́kọ́ nìyẹn ẹ má bínú ẹlẹ́kejì ni pé ah, àwọn ẹgbẹ́ yẹn àwọn tí mo mọ̀ nínú wọn tí ó pè yìí tí mo mọ̀ sẹ́ni ẹ̀ ṣe up to today tí ẹ̀ ti lẹ́ni ẹ̀ wà. ṣé mo tẹ́lẹ̀ sí arọ́sí tẹ́lẹ̀ ní àbí òun káwà nínú tmc. ó wà nínú ìmọ̀tìmọ̀ ti pẹ́. òun káwà nínú tmc ni. bẹ́ẹ̀ pé bóyá ẹgbẹ́ yẹn gàgà tmc lónìí. no. ẹgbẹ́ tmc lónìí. no. ẹni tó sàlàyé fún yín sóhun ti lọ rí ni. báwo ti lọ rí ìgbà tí ọ̀rọ̀ níbi àṣẹlẹ̀ tó fi ebi wálé chat mọ́ bọ́ọ̀lù ló ló ṣe gbà sí nàìjíríà kò kò wà pé gan ní ìnáwó mẹ́tàlì wà kò imbalance rí ó ti jìyà gan ó ti jìyà. ẹ áfíríkà ìgbà tí sọ̀rọ̀ kì í náà ṣe ọ̀rọ̀ máa sọ rẹ tó ní mẹ́ta. nà mo ti mọ ní wọ́n sọ àlàyé pé nǹkan tó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ lónìí yẹn tẹ́lẹ̀ torí ìgbà yẹn wọ́n máa ń wọ́ wá sádùúgbò tó máa wá níwà pé òun wà fún ọmọ sí àlè sọ pé ó wà lára rẹ̀ kó wà lára bọ̀mọ́ sí ìgbà tó wà lára rẹ̀ ó ní ìgbà wọn wà ó máa ń fáwọn ní àwọn art drugs táwọn máa ń mú bẹ́ẹ̀ sí pé àwọn gbogbo fúnra wọn. àwọn onísọ̀rọ̀ fún yín kó lẹ́sìn mọ̀ kékeré rẹ̀ pé wà. nà gbogbo gbogbo yẹn ó ṣì wà ókè dáadáa ó wà ókè dáadáa dípò gbọ̀gbà tí mo wá sí mo bá àwọn ẹ̀tọ́ sọ̀rọ̀ ọ̀pá ẹ̀ pé kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tó o ti dàkúdà báyìí. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kẹ́kùn sọ. kábà pé ó ní àkúdà wálé kí lẹ lè fi sẹ̀rí pé ntọ́sọ fún yìnyín sẹ́ni rẹ̀ ló gbà yà pé o ṣe. òkè tó gba yẹn ó sì wà lọ́nà ó ń wáṣọ dáadáa ó ń gé ìpamọ́ kí ìrùn ó ṣe dáadáa. ó wà tó ẹsẹ̀ dé yẹn. bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ọ̀sẹ̀ kọ̀ọ̀kan yóò ti gbé ládùúgbò yìí ó ti gbé lọ sí lọrin tì ó tún lọ jọ ìnà àwọn ns àwọn gúgúrú dìfẹ̀ẹ́ tó máa ń fún wọn yẹn àwọn olóòjọ yìí bàtà wá sí mọ púpọ̀ wà òkè mọ́ ni pé ó kàn lè jẹ́ ẹni tí ó lẹ́sẹ̀ ó kàn lè máa fá obìnrin mọ́sílì afọ̀nìyàn kúrò ládùúgbò tí wọ́n ti gbé lọ tẹ́sán gbé lọ bàtà wá ṣe gbogbo máìndèsì lọ́rẹ́ pé gbogbo bí ọ̀rọ̀ ti ṣẹ̀wá nìyẹn ìbéèrè ìbẹ̀rẹ̀ kejì ẹ má fi ni pé àwọn ọkọ̀ máa ń ṣe tírénì ní stadium àwọn tàpọ̀ ẹ̀dọ́ mo dẹ̀ mọ̀ bá àwọn ọmọ ìyá náà kọ́ mẹ́wọ̀ tàbí mo fẹ́ bèrè pé gbogbo àwọn máa pàdé ara wọn kódà tó jẹ́ ìdìgbòrò lọ́sí pàdé wọ́n máa dóò fúnra wọn báyìí gbogbo gbà so fẹ́ bèrè ìdájọ́ àwọn ìpèsè wọn wà pàmìtẹ́ láti máa ṣe ní àbí àwọn kan ṣe pẹ̀lú pẹ̀lú báwa ni ẹ̀ṣẹ̀ láwọn ìyá tó ń ṣe bẹ́ẹ̀.

tó ṣe pé wọn ò lọ́pṣàn mọ́ ju pé kí wọ́n lọ ibi tí wọ́n fẹ́ kí wọ́n lọ lọ. àwọn tó bá ń lọ nígbà yẹn tó wá jẹ́ àwọn lọ́pṣàn máa ń tí wọ́n sì fi ẹ̀mí ọlọ́run ọba lọ so èyí tó súnmọ́ ni pé wọ́n gbà ládàá orí kábàlọ́ ran àwọn ọmọ ìyá ẹ̀sìn lọ́wọ́ ni. ètò súnmọ́ wọn gbà lára orúkọ wọn àwọn bá yẹ sí ẹnìkan ló fi inú fẹ́ lọ lọ́wọ́ jáde kó nínú kọ́ńtì rẹ̀ tó ló fẹ́ ni pé ẹnìkan ọ̀gbọ́dọ̀ ṣàdédé jáde kó òun lọ àbíkọ́jẹ́ kó lórí ní ọ̀sẹ̀ kẹ́ni yóò pàṣẹ yá ìlú wa tí òun lórí tó lè sọlẹ̀ bẹ́ẹ̀ lè sọ̀rọ̀ lórí lè ṣe àwa lẹ́sà wà ní ẹsẹ̀ àmọ́ káwọn àkọ́kọ́ra wọn lọ nílùú tí ó ní olórí ẹ̀sìn tá a bá dẹ̀ wò bẹ́ẹ̀ lẹ́sẹ̀ kí ló wọn pàṣẹ lẹ́rí òtún ìlú wa tí òun lórí ẹ̀sìn tí tá a bá lọ ta kàtà nílé yọ jáde ta lọ sáré sí àbẹ̀lẹ̀ sọ̀rọ̀ lórí ṣé ọ̀rọ̀ mi ń kílẹ̀ àtúbọ̀ àwọn tán kó wọn lọ́lẹ̀ yìí alákòóso ńlá ńlá ni wọ́n fún wọn lọ túbà wọ́n sì máa ń ṣe yẹn lọ. tọ́tọ́ bá gbọ́ òun ní kí wọ́n lọ́pṣàn ní rárá má ju pé kí wọ́n lọ bẹ̀ yẹn ju pé kí wọ́n lọ bẹ̀ yẹn lọ tó bá lọ pẹ̀lú àníyàn tó dáa wọ́n gbà ládàá. torí pé wọ́n ti wà ní agbèrè méjì wọ́n ti wà ní agbèrè méjì orúkọ òyìn fi ẹ̀ so ọlọ́run sọ wà níbẹ̀ wọn náà tí ọbẹ̀ lọ amẹ́ríkà ọbẹ̀ lọ ọbẹ̀ kàwé tó bá dẹ́gbẹ́ ìṣẹ̀lẹ̀ lẹ́yìn lóòótọ́ ọbẹ̀ ka mástà sọ̀rọ̀ ààrẹ o ọmọ jẹ pé ìtọ́fẹ́ nàìjíríà àríwá rẹ sí nàìjíríà ló dé lórí ìgbọ̀fẹ́ ka mástà òṣìṣẹ́ lọ pa bọ́ọ̀rì kíní wálé ọ̀rí sàtífíkẹ́tì lọ́dọ́lọ́pọ̀ àwọn alẹ́ ìlú ìjọ gbádùn àbí ọ̀rí bóyá táwọn alẹ́ ìjọ gba sàtífíkẹ́tì àlìjáńdà sà bóyá ọlọ́ọ̀dì ìjọ gbà so kọ́lọ́ tààlà wọn bá so kí láàrin tẹ́bárí wà wọ́n bí àwọn kan ẹni gbé tí wọ́n kọ́ mọ́ ẹnìgbárí wọn so tẹ́bá ní ẹ̀sìpírẹ́sì nípa ẹ̀ka ilé ìgbà ìsìnkẹ́ni káàsì àwọn èèyàn nínú àwọn ẹ̀jẹ̀ pé àwọn èèyàn mẹ́ta bá fẹ́ ṣe fún tọ́wọ́ àwọn onígbẹ́ kẹ́ ẹ̀ mọ̀ yóò ti lọ tán ẹ̀ka máa gbọ́ bó ti bó ti fò ní bó ti fò ó ti kó lẹ̀ ó ti fò lókè ọlọ́run sàánú wa ọ̀yà wọn lọ sọ gbọ́ ìwọ lọ sáà lọ kàwé láwùsá ìkìlì òdìgbọ́ ọwọ́ àṣẹlẹ̀ ó dẹ̀ torí pé àwọn tí ń jà kiri náà nì wọ́n ń wẹ̀ ní kúnra gbogbo àwọn ọ̀gá ní kí ni wọ́n ní kúnra ìjọba àwọn ìṣẹ̀lẹ̀ tọ́ ẹni tẹ́ ń ja ìdàpọ̀ àdúrà nílẹ̀ pé wọ́n lè máa bá òkúra yìí àbí àtiwọ́n náà ọlọ́run sọ àwọn ní tí wọ́n ń se ìran aburú ní ìgbò ìṣẹ̀lẹ̀ tòtẹ́ bá àwọn ọmọ ẹ̀yà tí wọ́n ń se bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ bó wọ́n bọ́ọ̀lù àgbẹ̀rẹ̀ wọn ò pé mọ́ bàtẹ́ ìsìn máa wò bí ilẹ̀ wá sí fúnra yín fún wọ́n rà ẹ̀kọ́rọ̀ sí lórí stage àgàdẹ́ tí wọ́n á ṣe ìwádìí lẹ́wọ̀n yàrá kọ́ yín ni àwọn kọ́ ọmọ ìdẹ́túláṣì ìdẹ́gẹ́ni ìdẹ́túláṣì wọ́n á láwọn kọ́ yín mo ti gé kíláàsì ìyàtọ̀ àti ìjà nísìnyí náà ìjà ogun ti bẹ ní ayé nísìnyí kì í sọ fún tapadọ́nù wọ́n bí ìbọn fọ́ ọwọ́ rẹ̀ dà láàbá sọ́jà àdúgbò ẹ̀hẹ́n tí bàtáyà ti túnmẹ́lá jà ẹ̀bẹ̀rún àmọ́ ẹgbẹ́ lọ jà ẹgbẹ́ lọ jà ẹgbẹ́ jà gbogbo bí tọ́ba ti fẹ́ yọ ọ báyìí ní ni. so ó túmọ̀ sí pé ìwúlò rẹ̀ ṣe kéde òkè ìwúlò rẹ̀ ṣe kéde òkè àkàtúntò náà á bá ònìyàn àpilẹ̀ bí o ti kọ́ lẹ́yìn lóye èrò ìlò ti bájà àbí àbá ti ń bọ kí ó lọ ní bájà ni ó yọ ọba ìwà lọ gbé mu lásán ike ni mo máa àbá máa gé mu ẹ̀ wọlé máa kú lọ́wọ́ kan. torí ẹ àfi bẹ́ẹ̀ ni ìyẹn àsùtá nídìí ẹ̀ kéré ó ṣe kéré tí máa wúlò lẹ́kọ̀ọ́ kan náà o àwọn èèyàn kọ́ ni táwọn afilọ̀sẹ̀ lọ́wọ́ bá tá a bá rọ opportunity rẹ̀ kò sí tó ṣe kéde kí lẹ́yìn báwa da gbogbo ẹ̀mí wa síbẹ̀ ìyàn àníjẹ kéwú mọ́ àdó lọ́mọ wa lọ kiri kò níjọ wa lè kéwú mọ́ ó ṣe ra rẹ ni o àwọn ni mo lọ tẹ́lẹ̀ náà ní ìdí pásọ̀ sáàmù òun ló di orí ìgbà kọ́lẹ̀ ọmọ tó ń ṣe yọ tí tọ́ba jẹ́ pé kò bá ní gbàsìkò ẹ̀kọ́ rẹ kò ní gbàsìkò gbàdà rẹ tó kà sí gẹ́gẹ́ bí èmi kò sì tó ìwúrú mẹ́. tó ṣe gẹ́gẹ́ bí kíni bí èmi o sì jẹ̀mí rẹ dé ẹlòmí ká fún tuntun mi lọ ó ṣe kíni ọkà fún o rò pé bóyá iṣu kùránì ní ṣe o rò pé ni iṣu kùránì ní ṣe ní tọ́ka fún de náà àlẹ́ mi ló ní alókun lára. المؤمن القوي خير وأعاد إلى الله إنك المؤمن الضعيف iye tó kùránì rẹ o àwọn ẹgbẹ́ kan ẹgbẹ́ àbáyọ̀ mi ní oṣù nígbà ọtí atọkùnrin wọn àtọbìnrin wọn ọmọdé gẹ́ni àwọn nǹkan tàbí adé òní atọkùnrin wọn àti kíkọ́bìnrin ọba ṣe fẹ́ẹ́ ní ìbẹ̀rẹ̀ sóbìnrin wọn kan bá mú ọ yóò fi payọ yẹn dànù ni níṣẹ́ lọ́wọ́ rí pé ojú ẹsẹ̀ ni ọ̀ka ló kòtò sókè lóko ní ọ̀ka jà kòtò sókè báyìí ọ̀pá trọ́sà ni wàá rí ọkàn ló kọ́ gbó ní ọkàn ló rí ni. èyí ẹjọ́ yọ dànù. obìnrin wọn bá ti na kọ̀ńdọ́tọ̀ náà yìí ọlọ́gbọ́n ọ̀sẹ̀ lọ sí orúkọ àwọn àwọn oníjàgbò oríire orúkọ àwọn ẹlẹ́yìn oríire àmà tó wà fún mi tó ti dá àwọn èyí kò tó sọ̀rọ̀ tọ̀ ó bá fẹ́ wọn níyàwó sílé. torí ẹ bá wa sísá lọ lọ́sọ bí ó. olórí ọmọ sọ́wọ́ ó ti lẹ́nu kanu tọ́fẹ́ kanu àwa ọkọ̀ balẹ̀ fún yẹn ni ẹ máa ń lu ọkọ̀ òun àlùsókó. Ah. eléyìí kì í sagbára experience ni. kí o bí experience lè kí sagbára hmm. ọkọ̀ yẹn wà di tí àwọn tí àwọn ọmọ ẹ̀tọ́ òṣòdì àti wọ́n jọ jà náà lọ àwọn ọmọ ẹ̀tọ́ òṣòdì ilẹ̀ ni o wọn ní àbá àkọlà àwọn yìí o àwọn ilé yìí wọn ni o torí pé tírénì tí fún àwọn nìyí tírénì kan jagun kájagun kájagun ni torí ẹsẹ ọba lọ lọ wàá dédé ju ìwẹ fún ọkọ ọmọ lọ kọjá là ní ọba lọ bẹ ọba ní kọ lọ sẹnu sí wọn bá wọn ẹyin ní ẹgbẹ ta ló yọ ọmọ yẹ ju ìwẹ fún ọbẹ náà wa sọmọ ní wàá dédé lọjọ yìí mo lásán ní wàá dédé wọ́n ti mú abẹ́ yìí wọ́n ti sọ pé àwọn ẹ̀ńsáwọ̀ àwọn ẹ̀yà bẹ́ẹ̀ lómi wọ́n sì ń lọ lásìkò wọ́n ti ráwọn àkàtọ́ dàbí alùpùpù náà bẹ́ẹ̀ tí wọ́n náà pé àwọn ah, ìyá mi lélẹ́yìí tọ́wọ́ ni kúrò mẹ́yẹ àti wọn sì báyìí lẹ́mọ̀ báyìí sọ̀rọ̀ bí kí ẹ̀kọ́ ọmọdé sọ̀rọ̀. Ọlọ́run sọ̀rọ̀ àbẹ̀rẹ̀. Ọlọ́run sọ̀rọ̀ àbẹ̀rẹ̀. Wọ́n lè gbé ojú rẹ̀ náà ayọ̀ wálé. Bẹ́ẹ̀ torí ìdí ẹlẹ́yìí ẹ̀yin tẹ́ ń kọ́ ẹ mọ́ sọ di àwọn eléyìí ti sọ di sẹ́ wọn. wọ́n ti wá sí náà àwọn wá sọ ìyẹn nìkan ni jihadu torí pé olórí wọn ni ọjà gun afghanistan. so nígbà wá délé lọ́wọ́ ìyá ta ẹ̀sìn rẹ̀. so ó ti kú ní sọ́dọ̀ bá borí jù. ìjọ tó ń bẹ fẹ́ tí mọ̀kẹ́rẹ́ bí wọ́n ṣe rí nù ọlọ́lọ́ yọ mí lọ́rọ̀ náà. aláyọ̀ tó ní bá lọ́lọ́ yẹ ẹ̀rú mọ àwọn súnà bíbí àjọyọ̀ lọ. àwọn tí ń sin máa ń lo òkè àwọn máa ń lo wọn jẹ́ fún wọn ló sàlẹ̀ àwọn máa ń lo òkè. mo dá rò pé tí máa sọ síra ọmọ àwọn ọmọ rẹ̀ máa wá bá mi ra síra. sòrò báwọn kan wá mi wá ilé ìtàn ra síra lọ́wọ́ máa ń fi àkọ́kọ́ sí i. bàtà lọ́wọ́ mo pè lọ́jọ́ ìrẹ̀wọ̀n sí fúnlá àwọn ọmọdé báyìí ní kìtì ẹ̀ lọ́wọ́ ọjọ́ ti yọ ti ní ọ̀rá kábíyà náà wọ́n ṣe ní ọ̀yọ́ ó dàgbà ju àbẹ́yà wọn ni wọ́n ṣe kódà tó tà fún lọ́jọ́ program ní lọ́tọ̀ sá ṣe fáwọn nìkan lẹ́wà ní ìwé ìsàlẹ̀ ẹ̀ náà máa ń lọ. mo wá lọ mo sì fẹ́ tó bá mi wá ìlú tó bá gbogbo méjèèjì lọ láyé ọmọ ní tó bá mi àyàfi ibìkan tó lé lọ́dọ̀ àwọn bídíà àti ọ̀dẹ̀ tó bá kò sí ní tó bá mi tó bá lọ kí ló wá dé tó súnà lẹ́yìn náà tó tó sùn ọba ṣe yí o mo bá wọn ní ìgbọ́ tó báyìí ó dẹ̀ tó bá àwọn ọmọ náà dáadáa rẹ̀ tẹ̀lé sílẹ̀ kò sáwọn yẹn mi ní wọn gbà yẹn wọn lè gbọ́dọ̀ tó báyìí wá pé òṣìṣẹ́ lẹ́ẹ̀kan náà báyìí wọ́n pariwo àti báyìí wọ́n bá ń gbọ́ pé kí ni wọ́n ṣe wọ́n lòlù òṣìṣẹ́ ìnáwó bá ti rẹ̀ ánàdọ́ owó kọ́ bá ti rẹ̀ ánàdọ́ àbáyé ká dìde lẹ́ẹ̀kan báyìí ó sì ní kó táwa yìí ń bá fẹ́ lọ pàdé rẹ̀ ọwọ́ tó dá ń para lásán ẹ̀rọ péré lẹ́ẹ̀kan náà wọ́n gáàjì báyìí mo fẹ́ lọ pàdé rẹ̀ wíkí sálámà sí fún àwọn ẹ̀fọn ọmọ yìí mo wá bá mo fẹ́ tó bá kébì ọ̀tẹ̀ bá sọ̀rọ̀ pé ìgbà tí mo fẹ́ kọ́ ní àlà àti mo lè pàdé ẹ̀ lọ́nà ọ̀nà àwọn àtàǹgbà àlá ìjẹ́rò péré àti gbìgbìgbà òsínlẹ̀ tọ́ mo bá tó owó lọ sọ́nbà tó ń lọ sọ́nbà tí mo fẹ́ mo fẹ́ lọ bá wọn sí i wọ́n bẹ lójú ọ̀nà ìlú fẹ́ ọgbẹ́gùn kìlọ̀ mo fẹ́ lọ rí ma lọ́lẹ́ kò ní ìlú ìlú wa kò sáré mo ṣe wáyé lọ́dì bẹ̀rẹ̀ mọ̀ ọlọ́run lè lo mọ́tò lọ. mo wá lé ìbẹ̀rẹ̀ mi o pẹ̀lú ilé ẹ̀rọ gbàyẹ̀ mo ẹ̀sán lọ béèrè wọn ẹ̀sán lọ ń gbà ọmọ tó ṣe ọfẹ́ káàbù ọlọ́run gbà káàbù ọlọ́run ìdè bá wọn lágé kálọ́ bá wọn lágé níjọ yẹn ọwọ́ ti nínú bóyá ṣe kan ìgbà wọn bí rẹ̀ lé sí. ìbéèrè kan bọ́ ọ bá àjẹsí pé ní wọ́n mú ọ ní nǹkan lọ́rùn ó gbé fẹ́ni tí ọ̀ràn wọn ní òwe kò sì ní wẹ̀yìn mọ́ ọmọ ọ̀nà tí ó máa dúró fún wọn létí kókó fi ọ̀ tí ọ̀wá lẹ̀ pọ̀ nítorí ọ̀pọ̀ ọ̀nà ọjọ́ ní kò máa sọ̀rọ̀ rẹ̀ káàkiri kí ní jẹ́ wọ́n sí wọn náà bóyá wọ́n yàn máa wọ́n sọ wọn káwọn náà wọn pẹ̀lú aláwùsùn náà kí ló dé ìlú ìlú bíútì náà bíútì náà sure I'm making it make a call right. Oh, adébúwò kan lọ dà. Tó bá dà ní. Òun lọ́rọ̀ ẹ ṣe. Wọ́n kà láwọn ọkùnrin ní òun ló lówó Islamic kánẹ̀. Tó o níjà àgbà yìí o sì ń dàbí àlọ́kọ̀ọ́kọ́ kó sọ wa lórí káwọn mi ò ṣe gbé ẹ̀rọ bí àárín ẹ̀sìn dẹ́nu. ọba sì máa ṣiṣẹ́ bí kan náà kí wọ́n fún wọn níṣẹ́ kí wọ́n fún wọn ní nǹkan níbi iṣẹ́ yẹn káwọn akọ́sọ́mọ fún wọn ní nǹkan ọ̀gá rẹ̀ lórí kí ni ló ní òṣùwọ̀n níṣẹ́ bí àárín ẹ̀sìn dẹ́nu. náà wọ́n wá ní tó kọ́ wá sọ olùkọ́ máa ń yẹn ṣe ẹni tó lọ bá wọn láǹdẹ̀ wá pé jọ láwọn sáré wọn wá wọn láǹdẹ̀ wá wọ́n ìṣẹ̀lẹ̀ la abẹ́rẹ́ àtẹ̀wọ̀ wa ẹ̀sùn la fífì abẹ́rẹ́ ọ̀rẹ́ mineral sí fífì pákọ̀lá fífì ó jẹ́ sàládì àwọn nàìjíríà ní ọ̀rẹ́ ìkọ̀lá wọn bá dà ṣẹ́ṣẹ́ nítorí tí kò jẹ́ bẹ́ẹ̀ tẹ̀ pé àkáǹtì ìfọ̀mọ̀ ẹ̀kọ́ ṣe dé orílẹ̀-èdè ń pa á ó ti fi ẹ̀wà ẹgbẹ́ lánàá. Sọ̀rọ̀ ó jẹ́ bí máa dé lẹ́kùn yẹn sọ̀rọ̀ bẹ́ẹ̀ kí ló ti pa títí fi lálà ó ti ń dátọ́ ní lórí rírà. Gbàdúrà ìdílé rẹ̀ kọ́ bá mú ìbúra súnmílà ó ní ẹ̀. Sẹ́yìn bọ́lá ẹ̀yìn bọ́lá náà lágbèsè ó ní ẹ̀mí ní sùkúrú yìí nígbà wo sí owó lọ́dọ̀ yìí wọ́n wá jẹ yálà yáyà wọ́n mi lọ́ máa sàn mí rọ́pò sọ́wọ́ lè islamically ọmọ yẹn wàkìlù rẹ lọ́jẹ́ kí wọ́n pè é wàkìlù rẹ lọ́jẹ́ sòtá pé wàkìlù ni pé bí ẹni téèyàn fi ṣe àdélé àbí wò láti lè gbó kí láti fi yorùbá agent rẹ kí láti fi agent rẹ ní yorùbá ìyàwó yẹn ìgbẹ́ ìgbọ́ yorùbá aṣojú yín ẹ̀hẹ́n. Ah da fún yín ó sì ẹ́ ọlọ́ọ̀ta eléyìí tó sọ kan bí òun ó láláre kan. Èdè ń wá kí lọ́sọ̀ọ́. Náà. ọ̀rọ̀ ni pé aṣojú yẹn gbogbo ẹni tó bá já sójú yàn láyé ó ti di àmín nínú islam kí mo pé àmín ni olùfọkàntán ìtọ́ yẹ kó o ṣe ọ́ agbe fún yàn tó kọ́ bọ́ ṣe ọtún gbàgbẹ́ nìyẹn pass ó lè ṣe lọ́gbẹ́ nínú ẹgbẹ́ mi tí wọn náà bá wà pé ọ̀sán wọlé lọ́sọ̀ọ́gbẹ́ fún ajẹ́kọ̀ọ́ ti gbà pé olùfọkàntán ni tọba wá ju egun lójú ọ̀nà tó náwó tọba náwó yẹn ní ọkọjá àlà àgbà ó gbé owó yẹn fún un ní ọwọ́ amòrin lọ ṣeré ọlọ́gbá bọ́ọ̀lù owó sínú abọ́ ọwọ́ alárí pé tí bọ́ọ̀lù ìṣẹ́jú márùn-ún wọ́n ti di bọ́sálẹ̀ lọ́wọ́jú àyàwó jẹ́gẹ́ ní ọkọjá àlà lóṣìṣẹ́ gbọ́dọ̀ wọn ṣe bẹ́ẹ̀ bàbá yọ sanwó yẹn padà òtò wáyé sí pé ní òṣèré ó ṣe tó yẹ kó ṣe ọdẹ lọbi tó wọn rán ọkàn kó ó ṣe bọ́lẹ̀ náà ni àbí wọn yọ ọmọ lápò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run mi já rí oníkì ọlọ́kọ̀ gbowó abáǹkì abáǹkì ni abáǹkì lọ́wọ́ rẹ̀ kí ó tó dé owó tẹ̀sí fẹ́ ṣe ìyàwó ni òun lẹ́fẹ́ fi ra gbogbo nǹkan ìyàwó tẹ̀sí ẹtùsọ́nù ìyàwó yìí ó di ẹtùsọ́nù rẹ̀ lọ́dọ́ sí wọ̀ ẹni gbọ́dọ̀ ẹ̀ torí pé kọ̀ máa ń mà tó tó wá sẹ́yìn náà lẹ́ bá lọ nìyẹn ó túmọ̀ sí pé wọ́n lè gbà ẹ̀ẹ́dẹ̀ nípa báyìí yóò lè ta báyìí lẹ́ mìíràn ẹ̀ẹ́dẹ̀ gbẹ̀sán o torí ẹ̀ tó bó bá sọnù lọ́wọ́ orí ẹni yẹn ni ẹni tá ah, a ná ló ń jẹ àárín gbẹ̀sán àyàfi tó bá máa tó bá yẹ kó máa máa ó fi ẹ̀yìn láti ọ̀dọ́ ẹ̀sìn ọlọ́run ti dé owó sọnù ọlọ́run ti dé owó sọnù àti òdòdó ọmọ náà àwọn tí ó sọ ọ́nù àmì rẹ̀ wọ́n sẹ́ o ẹ̀ sàmí àwọn tí ó sọ wà ọlọ́run. Allah